bí mo bá jí òǹbẹ ní ọkàn mi bí mo bá sùn wọ́n gbé ọlẹ́ mi sáré wá kó fẹ́nu kó mi lẹ́nu má ṣe fi mí sílẹ̀ ní ṣẹ́jú kan mo nífẹ̀ẹ́ rẹ. ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ̀ sọ fún wa lẹ́ẹ̀kan wípé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò aya olúwa ṣe ńlá fún bàbá ẹ̀ á sọ kí ló ṣẹlẹ̀ ẹ ẹ ọwọ́ ọdílé ọlọ́run mi tá a jọ wá sọ̀rọ̀ ẹ ṣàròjú ọ bó ṣe gúnrégé lẹ́ẹ̀kan wọ́n ti wà ní kalẹ̀ fún wa báyìí wọ́n ti wà ní digbí ah àwọn eléyìí ń sùn ẹ wọ́n tún pretty ẹ kú kalẹ̀ ẹ̀yin sísá mi ó dà pé bí mo ṣe ń wojú yín yìí ẹ máa máa fẹ́ máa tijú díẹ̀díẹ̀ ṣùgbọ́n ṣé wàá rí lórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn tẹwà yìí ẹ̀rọ àfẹ̀yìntì kẹ́ smile <laughs> brọ́dà mi káàbọ̀ sá lẹ́ẹ̀kan sí i. àdúpẹ́ o. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ tìyín ẹ bá mi dárúkọ ìdílé yín fún àwọn aráalé. orúkọ wa nípa oore ọ̀fẹ́ náà ni Mr. and Mrs. Precious Sam Ayọ̀délé. Mm. Mr. and Mrs. Precious Sam Ayọ̀délé ọdún náà ni àwọn eléyìí wọn kì í ṣe àìmọ̀fó lóko mo kàn tún fẹ́ kó bá mi fi ẹnu tiwọn dárúkọ wọn fún yín náà ni tó tẹ bá ti rí àwọn àwọn kan tẹ máa ń sọ pé ọmọ la talent la bí orin pọ̀ sísítà mi ẹ máa kú iṣẹ́ takuntakun láti ọjọ́ ọjọ́ ìwá Ah, eh. ìgbéyàwó yẹn ti tó bí ọdún mélòó sísá mi ni mò ń bá wí. ìgbéyàwó wa ti tó bí ọdún mẹ́wàá nísìn. Ah, ọdún mẹ́wàá gbáko gbáko one two three four five six olúwa ṣeun ẹ o ọlọ́run àtúbọ̀ máa bá mi lọ́ra ìgbéyàwó yín lágbára ọlọ́run ọba mi ọba òkè èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní wọ àárín yín brọ́dà mi ibo gangan lẹ ti wá pàdé sísítà mi ò jáde. college láti pàdé ní iléèwé college of education adiniran ogunsanya college of education adiniran ogunsanya bẹ́ẹ̀ni. ìyẹn ti tó bí ọdún mélòó. ó ń lọ bí ọdún kọkàndínlógún. twenty one years. dínlógún nineteen okay dínlógún okay nineteen years ago. bẹ́ẹ̀ni. ní gbogbo college tí obìnrin máa pọ̀ torí mo mọ̀ èmi náà lọ kọ́lẹ́ẹ̀jì bẹ́ẹ̀ ni bá ṣe ń ṣe ecopo là ń ṣe sospo mísíkì this and that tí obìnrin ṣe pọ̀ kí lẹ́yìn ṣe wá rí tó ṣe wá jẹ́ sísítà mi lẹ̀ wá náwó gan. Hmm, nǹkan tí mo lè sọ ni pé àánú ni mo rí gbà torí obìnrin pọ̀ lóòótọ́ hmm. àánú ni mo rí gbà ọlọ́run kọ́ bẹ́ẹ̀ pé bí mo ṣe fẹ́ bí mo ṣe fẹ́ kú rìnrìn àjò ẹni léyìí hmm. ọlọ́run dẹ̀ bá mi ó bá mi ṣe bẹ́ẹ̀. bóyá ẹ̀sọ́ bírìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ fún wa ẹ̀sọ́ mara ra ẹ̀sẹ̀ fún wa àwọn aráalé wọ́n fẹ́ gbọ́. ok ní two thousand hmm. year two thousand ni mo wọ college of education èmi hmm. wà ní hundred level òun ṣe prelim lọ́wọ́ nígbà yẹn láti tó mo wà bíi ọdún kan jù lọ a máa wá ń ṣe àjọ wà ní music ni mi ṣe music òun náà ṣe music a máa wá ń ṣe exam kan tá a máa ń pè ní applied performance. Hmm. ìyẹn ni bíi workshop a máa a máa kọrin hmm. a máa jó a máa lùlù hmm. so ó dẹ̀ wá ní particular iṣẹ́ kan tá a gbọ́dọ̀ ṣe duet that is méjì méjì la gbọ́dọ̀ pinra wa so ẹni tèmi wá mú tó jóbìnrin ó gbọ́dọ̀ jọkùnrin àti obìnrin ẹ gbọ́dọ̀ kọrin ìfẹ́ oh, ẹ gbọ́dọ̀ ṣeéṣeéṣe <laughs> èmi dẹ̀ máa mo lọ́bìnrin kan tó jẹ́ pé àjọ ń ṣe rìhásà àtijọ́ plan ṣùgbọ́n ìgbà táwọn fẹ́ ṣe exam yẹn inú obìnrin yẹn ò dùn ó ní mi ìfọwọ́ gbé òun mọ́ra mi ò kíìsì òun mi ò ṣe bó ṣe yẹ kí n ṣe ká lè gba ká lè gba mark bẹ́ẹ̀ ni ó lè good ọmọbìnrin ló good ní set òun ló good jù hmm. so ojú ma wá ń tì mí gan torí church tèmi dẹ̀ tó máa ń lọ kò sáyè fún bẹ́ẹ̀ ó ń jọ mí lójú wọn máa sọ pé ní pásítọ̀ wo lélẹ̀ yìí ọmọ yìí máa kú bá mi ọjọ́ exam yẹn ni gẹ́gẹ́ kan fi mí lẹ̀ pé ọlọ́wẹ́ lòun tó máa jọ ṣe so ibi tí mo wá ti wá ronú mo ti wá rò ó ló wá àwájú wá sọ̀rọ̀ wọ́n sọ kí ló ṣe mí mo ní exam mi rẹ̀ tàjọ máa ṣe ó wá lókè sí mi sáré kàn ó lórin kóun help me òun ti lẹ́nu tọ́jọ ṣe exam tẹ́lẹ̀ òun kàn fẹ́ dúró pẹ̀lú mi láti help me kí n lè pass eh, so dájọ́ wá ṣe and eh, mi ìdè mọ́nọ́dé ìgbàkóso hmm. ká tó ṣe orin ìfẹ́ yẹn àkọ́kọ́ ṣe orin ṣáwóró dídì ìyẹn àkọ́kọ́ play aṣáájúgun alo umbrella wa creative eh, wọn náà ṣàṣe báwa méjì ṣe gba best performance ọdún yẹn nìyẹn gbogbo everybody àṣùgbà preference láti bẹ̀rẹ̀ lecturer wa yẹn wá wá wá ní ọ̀wá dùn àwa kọrin ìfẹ́ kan love me jẹ́jẹ́ love me tender so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé wà ní love me jẹ́jẹ́ love me tender bá ṣàṣe dọ̀rẹ́ tímọ́tímọ́ nìyẹn. bí love me jẹ́jẹ́ ṣe so yín pọ̀ nìyẹn ẹ̀yin wá kúkú wò pé ọmọbìnrin tó ń love me jẹ́jẹ́ yìí kí n kúkú tender pẹ̀lú ẹ̀ sísà <laughs> mi nígbà tẹ́yìn náà wá tí gbogbo ẹ̀ wá ń love me jẹ́ńjẹ́ tí love me tender. tẹ́ńdà kí lẹ́yìn wá rí nínú wọn tẹ́yìn náà kúkú wá òkú jẹ́ kúkú tẹ́ńdà ó jàre. nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ hmm. bí ọ̀rẹ́ la ṣe bẹ̀rẹ̀ hmm. a bẹ̀rẹ̀ pé bóyá a fẹ́ fẹ́ra wa hmm. ṣùgbọ́n bí time ṣe ń lọ tákòókò ń lọ mo rí pé èèyàn ọlọ́run ni mo rí pé èèyàn téèyàn lè fi ṣàdé orí ni mo rí pé èèyàn yìí tá a bá jọ fẹ́ra wa ọkàn mi á balẹ̀. Hmm wàá pòkè ó má ṣe bẹ̀rẹ̀ ọ̀rẹ́ la kọ́kọ́ fi bẹ̀rẹ̀ a ṣe ọ̀rẹ́ fún ọdún kan hmm. hmm, after ọ̀rẹ́ lásán pé ọ̀rẹ́ after ọdún kan yẹn àyẹ̀ṣẹ̀ wàá wàá bẹ̀rẹ̀ pòkè ó jà máa béèrè ìfẹ́ lọ. ó túmọ̀ sí pé ẹ ti ń bá eré ìfẹ́ lọ láti bí ọdún méjìdínlógún tí ìgbéyàwó yín dẹ̀ wá jẹ́ ọdún mẹ́wàá. bẹ́ẹ̀ni bá máa ṣe ń sọ a máa sọ pé ìgbéyàwó wa is ten years but our friendship is nineteen years. wow so nineteen years yẹn láti ń jọ ń dọ̀rẹ́ títí di ìsinyìí. wow wow èmi gan pàtẹ́wọ́ fún mi. and throughout our courtship yẹn àfọ̀jọ́ kan sọ fára wa pé èmi ò ṣe mọ́ máa lọ tiẹ̀ hmm. àbí kémi máa lọ tèmi hmm. kò ṣẹlẹ̀. Eh, eh, eh, ẹ̀yin aráalé ó dá mi lójú pé ẹ ń tẹ̀lé àwọn àlejò mi bí wọ́n ṣe ń sọ ìrìn àjò ìgbéyàwó wọn fún wa ọ̀rọ̀ ń gbọ́ yìí sísà mi sọ̀rọ̀ ń sìn wọ́n ní àwọn rí i pé wọ́n ní ẹ̀mí ọlọ́run lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa fẹ́ yàn tó tiẹ̀ ní ìwò pé ẹ̀kan ọkùnrin tí mò ń tẹ̀lé yẹn ṣó nẹ̀mí ọlọ́run àbí kínní tó bá ṣàtìrówó wọ́n á ti ń ṣe báyìí fẹ̀fẹ̀ ẹnugbẹ ajé àbáyín la ẹ wọ́n mọ̀ lọ lálàkúlà bọ́dà mi ẹ kú ìjókòó jàre. adúpẹ́ máa ṣe wà o. láti bí èmi ò ẹni sọ pé ọdún mẹ́wàá mọ́ báyìí láti bí ọdún méjìdínlógún tẹ́ ẹ ti jọ wá ń pò pọ̀ tẹ́ ẹ jọ ń pò pọ̀ kí ni àwọn nǹkan tẹ́ ẹ rí nínú sísítà mi tó yà pé bóyá lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti pàdé wọn lẹ́yìn lẹ́ ti rọra yí padà tí wọ́n tuntun fi dá a sí. ọlọ́run náà ni mo tún máa dúpẹ́ fún torí hmm. tí n bá. nítorí àwọn náà sì máa dáhùn same question. tí n bá sọ pé òye mi ni ẹni ẹni tí irọ́ ni mò ń pa ìkan nínú àwọn nǹkan tí mo tí mo fẹ́ràn lára ẹ̀ hmm. títí di èmi ò ní ẹbí tó ti jáde hmm. màmá tó bí bàbá tó bí pàápàá jùlọ ẹni tó tó tọ́jú ẹ̀ dàgbà hmm. èèyàn ọlọ́run ni àtàwọn àtọkọ wọn èèyàn ọlọ́run ni wọ́n wọ́n fún ní àwọn ìjìnlẹ̀ ẹ̀kọ́ tó jẹ́ pé ó jẹ́ kí èmi fúnra mi gan mọ̀ pé tí n bá fẹ́ ilé yìí ọjọ́ iwájú wa máa dáa hmm. so gbogbo àwọn àwọn ìwà kéékèèké ẹ mọ̀ gẹ́gẹ́ bí young lady hmm. tó lè wà lọ́wọ́ ẹ̀ ọlọ́run lù mí láti ìrànlọ́wọ́ tó jẹ́ pé ọlọ́run gbogbo kan dẹ̀ lọ fún wa dáadáa. ẹ sọ lára ẹ à ń kẹ́kọ̀ọ́ ni àwọn kan náà ń kẹ́kọ̀ọ́ lára yín báyìí ẹ sọ lára àwọn ìwà yẹn. ọ̀wọ́ ẹ̀ kò ń sì wà kan tó burú jáì tẹ́nìkan ò naturally okay a, a very good example ni pé ẹni tó bá ń jẹ́ Sunday hmm. gẹ́gẹ́ lórúkọ mi ọmọ stubborn. Mm ẹni bá ń jẹ́ ìdòwú wọ́n máa ń super stubborn so ìdòwú lórúkọ ẹ̀ wọ́n ní mm. ọbí lẹ́yìn ìbejì ni <laughs> orúkọ yẹn máa ń gùn ah, dáadáa so so ọlọ́run dẹ̀ ó ó ṣe ìyanu ẹ̀ tó jẹ́ pé orúkọ yẹn àfisẹ́gbẹ́ kan àní tó bá yẹ kó orúkọ yẹn máa gùn ẹ̀ àwa máa pè é lórí ẹ̀ mọ́ so àwọn kò ṣe nǹkan tó yẹ pé bóyá nìkan ò ṣe rí but ó wá láti ìdílé tó jẹ́ pé títí di èmi mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mm-hmm. ọlọ́run ò o ẹ ṣeun kó tó di pé mo kúrò ní abala tí mo wà yìí ẹ̀yin pàápàá ó yá ẹ dá mi lóhùn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ọkọ yín yẹn àwọn ti sọ ti yín wípé àwọn ọlọ́run ràn àwọn lọ́wọ́ láti yí àwọn nǹkan kan padà mo sì máa sọ̀rọ̀ lé lórí. fún èmi o nípa oore ọ̀fẹ́ ọlọ́run ọkọ tọ́lọ́run fún mi hmm. is a kind of person that is cool-headed. Hmm. tá a mímì tá a bá ń drag for nǹkan pé ah jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí is that what you want okay let's go for it. Mm. so he's always he's always there ọmọ ọmọ gbọ́ ọ̀rọ̀ as in he listening mm. to hmm. your own suggestion to kò yẹ kó máa sọ pé this is what I want mm. no àjọ máa ń fi ọ̀rọ̀ sọ̀rọ̀ ni ó dẹ̀ máa ń is okay tẹ́kí bẹ́ẹ̀ ló ṣe fẹ́ is cooled. ààrẹ apàṣẹ wàá nọkùnrin míì ọlọ́gbọ́lẹ́nu ìyá wa yìí wọ́n sọ pé ọkọ tàwọn wọ́n wà kulẹ̀ dẹ̀dẹ̀ yín kọ́ ẹ̀yin dáàdì tẹ̀ ń wò mí ṣé ológun ni ológun làwa <laughs> jẹ́ káwa náà wá ṣe díẹ̀díẹ̀ brọ́dà mi náà dẹ̀ sọ fún wa lẹ́ẹ̀kan wọ́n ní ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti wọ́n ní ìyàwó àwọn wọ́n jẹ́ èèyàn tó yẹ pé wọ́n lè díẹ̀ nǹkan tá à ń pè ní ìgbéyàwó rèé kì í ṣe wípé bread and butter ní gbogbo ìgbà àwọn ibi díẹ̀díẹ̀ tó bá kù sí ká adjust àwọn àkínlẹ̀ adjust yìí ló máa ń jẹ́ kí ìgbéyàwó túká ó ní mò ń sọ fún yín lẹ́ẹ̀kan pé a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni ẹ̀yin náà ebi tí a bá rí i pé a kù sí ẹ jẹ́ ká máa adjust díẹ̀díẹ̀. ẹ wọ orí ètò bàbá ètò lẹ́wà pẹ̀lú ọlá èmi àti àwọn ìdílé aláyọ̀mí a jọ ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ à ń gbọ́ ìrìn àjò ìgbéyàwó wọn wọ́n sì wà lórí ètò pẹ̀lú mi ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé èmi àti wọn náà ni o mo máa bọ́ sí abala wọ̀t abala tẹ̀ láìkì mò ń padà bọ̀ ẹ má lọ síbì kankan.